أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọnu sí a wà nínú kitabul hajj tíra tó ń sọ̀rọ̀ lórí báwo láti ṣe hajj a dìde lórí àdísì abdullahi ibn umar òǹkà tèmi bíi 220 òun sọ̀rọ̀ lórí sífà tẹ́lbíyà tí a anabisa sallam tó máa ń ṣe àti kuma àsìkò wo làásẹ tẹ́lbíyà náà wọ́n ní an abdullahi ibn umar rabi allahu an أن تلبية رسول الله صلى الله عليه وسلم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك قال وكان عبد الله بن عمر رضي الله عنه يزيد فيها لبيك لبيك وسعديك والخير بيديك والرغباء إليك والعمل حديثه أبلد عبد الله بن عمر ọlọ́run ọba kí ó yọnu sí anatẹ́lbíyàtà rasulillahi sallallahu alayhi wa sallam ìpè tẹ́lbíyà nabi sallallahu alayhi wa sallam tó máa ń ṣe tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ hajj àbí umrah ó ní labbaik allahumma labbaik labbaik ìjẹ́pè rẹ wọ ọlọ́run ọba ìjẹ́pè rẹ labbaik la sharika ìjẹ́pè rẹ wọ ọlọ́run ọba ò lórogún ìjẹ́pè rẹ ìnàlhámdá wà ní àmàtà dájúdájú ọpẹ́ àti oore àti ìdẹ̀ra lakawal mulk títí ẹni bẹ́ẹ̀ náà ni ìwọ ni òjọba lórí ẹ̀ gbogbo òjọba pátá títí ẹni láṣẹ̀rí kẹlẹ̀k ò ní ẹni tó ń bọ́ pín nínú rẹ̀ o lórogún eléyìí ni tẹ́lbíà nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wakana abdullahi ibn umar yazidu fiha abdullahi ọmọ umar a máa ṣe àlékún tó ń bá ń ṣe tẹ́lbíà tiẹ̀ ohun tó máa ń lékún ti orí anabi sallallahu alayhi wa sallam ló máa ń sọ pé labbaika labbaika wa sa'adai ipe ìjẹ́pẹ̀ rẹ o ìjẹ́pẹ̀ rẹ o mo ń tọrọ oore lọ́dọ̀ rẹ wàlúkẹ́rù bí ẹ̀dẹ́ gbogbo rẹ pátá ọwọ́ rẹ ló wà wọ́rọ̀ bá ìran kan àti ìgbẹ́kẹ̀lé ilé ìkà lọ́dọ̀ rẹ náà ni mò ń ran kàn sí ọ̀dọ̀ rẹ náà ni mo gbẹ́kẹ̀lé wàlẹ̀ amal ká ṣiṣẹ́ kó ṣe ní láǹfààní látọ̀dọ̀ rẹ ló ti ń wá eléyìí ni hadith tí a fọ́ onítìrà tó mú wá nínú báàbí yìí àkọ́kọ́ ó ní àwọn ìtumọ̀ kẹ́límà tó wá nínú rẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ní labbaik labbaik àwọn afá àwọn ní àlàyé tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ní kúkúrú àwọn kan ní ìjábà tẹ̀lẹ́ká báàdà ìjábà ẹni pé ìdáhùn lẹ́yìn ìdáhùn ìjẹ́pè lórí ìjẹ́pè ó ní ìtumọ̀ àwọn kan ní ìtìjáhí wọ kọ́sìdì ilẹ̀ ẹni pé ìdojúkọ mi àti èròǹgbà mi ọ̀dọ̀ rẹ ló wà àwọn kan ní kẹ́lìmà lẹ́bẹ́ ayé ìkìláàsì ìlẹ́kà ìsàfọ̀mọ́ṣẹ́ tí mo fẹ́ ṣe ní iṣẹ́ hajj ọ̀rẹ́ ìwọ ni ń ṣe àfọ̀mọ́ṣẹ́ náà torí rẹ nìkan ní ṣe àwọn míì ní mùkímù àdàtọ̀ àtìkù èyí ni pé mo jẹ́ pé rẹ láti dúró lórí ìtẹ̀lé àṣẹ rẹ ẹ̀lẹ́kùnlé ha gbogbo ẹ̀ nǹkan kan náà ló túmọ̀ sí wípé èèyàn jẹ́ pé ọlọ́run lórí iṣẹ́ tó pààyàn láṣẹ tó pa ní láṣẹ láti wá ṣe wọ́n sàdẹ́ìk kẹ́lmà sàdẹ́ìk wọ́n ní àṣìdná sàádà tàbí sàádà fún wa ní oore oore lẹ́yìn oore àti ìdùnnú lẹ́yìn ìdùnnú musa àdàtà lè tọ́ àti kabáàdà musa àdà ràn wá lọ́wọ́ lórí mímú àṣẹ rẹ ṣe so ohun tí wọ́n sọ lórí wasaadek kálímà tuntun wa ń bẹ̀ ní biyade ipe gbogbo oore pátá ọwọ́ rẹ ló wà.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 o ní ìjọba lọ́dọ̀ gbogbo ìjọba pátá lábẹ́ ìjọba rẹ̀ náà wà tutil mulka mẹ́ntẹ̀ṣà òun fúnni láṣẹ òun fún èèyàn kọ́ máa pàṣẹ ẹni ọba wú ọnu wọn náà ló fún ní àṣẹ pípa wàtánzì olùmúlùkà mímọ̀ntàṣà ó sì máa ń gba ìjọba kúrò lọ́wọ́ ẹni tó wù ọ́ wàtò ìzùmọ̀ntàṣà ọmọ ń se ìgbéga fẹ́ tó wù ọ́ wàtúndínlù mọ̀ntàṣà bẹ́ẹ̀ ni ó máa ń se àìtó nǹkan ìrẹ̀lẹ̀ fẹ́ni tó wù ọ́ bí yadika alkhair gbogbo rẹ pátá ọwọ́ rẹ ló wà innaka ala kulli shayin qadir torí pé ológo lè ṣe ni ìwọ ọlọ́run ba so kẹ́lìmà yìí wà nù alukóra ni pé gbogbo rẹ pátá ọ̀dọ̀ ọlọ́run ọba ló bákan náà anabi sàlá sàlám àtúmọ̀ gba àdúrà yìí nínú àdúrà rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá ṣe kábàrà láti kírun òru so ó máa ń fi ṣe istifta nínú àdúrà náà ó wá pé labbaika wa sa'adaik wal khairu kulluhu fi yadaik wa sharru laysa ilayk ipe mo jẹ́ pé rẹ wọ ọlọ́run ba mo ń wá ìrànlọ́wọ́ gbogbo rẹ pátá ọwọ́ rẹ ló wà aburú èsè ọ̀dọ̀ rẹ àìfi aburú tì sọ́dọ̀ rẹ lóòótọ́ gbogbo nǹkan pátá àtọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá ṣùgbọ́n a kì í fi aburú tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ aburú àfọ́fà wà ní wọ̀rọ̀gbá ilẹ̀ àrọ̀gbá ìmáàmù náwàwí ó ní gẹ́gẹ́ bí kọ́bí al ó sì sọ kẹlma àrọ̀gbá ó wá pẹ̀lú fathi rọ àti mad a sì tún máa wá ní arúgbà pẹ̀lú dọ́mà rọ àti kọ́sùn so kẹ́lìmà méjèèjì ìtumọ̀ kan náà ló mú wa so nínú àdífi àwọn rìwáyà mi wá ní arọ̀gbà níbò mi wá ní arúgbà àpéjúwe irú àwọn kẹ́lìmà báyìí ó ní alàlíyà àti alùlà anàmà àti anùmà so irú àwọn kálímà kan náà ni wọn ìtumọ̀ rẹ̀ ni pé mò ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo rẹ̀ pátá ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní àwọn masáìl tó wà lábẹ́ àdìfẹ́ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ hadith alakoko ti afa onitira imu wa mutafakun ali wa nu bukhari àti muslim ṣùgbọ́n àlékún tó ṣàlàyé lórí ẹ̀ ó wà nù imam muslim nìkan ni ó wà nù hadisi tó ń pè ní afrodul muslim ẹni pé hadisi tí imam muslim tó mú wá tí ó sì nù bukhari so gẹ́gẹ́ bó ti wá ni pé nafi ọmọ kéwà abdullahi ibn umar ó ní tí abdullahi ibn umar tó bá ń ṣe tẹ́lbíyà tiẹ̀ a máa ṣàlékún àlékún tí a kà í pé labbaika labbaika wa sa'adaik wal khayru biyadaik wal rọba ilayka wal amal. bákan náà ó wá nù àdìsí jábìr níbi tó ti ń sọ ìròyìn bí anabi sallallahu alayhi wa sallam ṣiṣẹ́ hajj hajjatul wada' ó ní àṣìṣe hajj anabisa asala ń bẹ níwájú wa ẹni pé ń bẹ láàrin wa wà aléhi yunzal quran kuma quran ń sọkalẹ̀ fún wà wúwa yá àrífù tàwílà anabisa asala sì mọ̀túmọ̀ rẹ̀ wà má àmìlà bíhi mi ṣe in àmìlà ń tábàrí pé anabisa asala ń ṣe òun náà là ń ṣe fa àhàlà bí tawhid nígbàtí anabisa asalam fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj ó bẹ̀rẹ̀ pẹ̀lú kelma at-tawhid ó ní labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa nacmata laka wa mulk la sharika laka wa halla naasu bi hada alladhi yuhilluna bi bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà àwọn náà ihlal wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú irun tí anabi sallallahu alayhi ṣùgbọ́n wọ́n ń ṣe àlékún gẹ́gẹ́ bí irú èyí tá a gbọ́ pé abdullahi ibn umar ó ṣàlékún ẹ̀ falam yẹ rọ́dà rasulillah sallallahu alayhi wa sallam alayhi anabisa asalam ò kọ̀ fún wọn kò sì sí wọn lọ́wọ́ ẹ̀ wàlẹ́sìmọ̀ rasulillah sallallahu alayhi wa sallam tàbí kíátàwó ṣùgbọ́n tẹ́rbíyà èyí tá ó ní anabisa asalam tó ń ṣe kò ṣàlékún lórí ẹ̀ so qadi iyad rahimahullah ó ní bí ìtọ́kasí wà nínú pé àwọn àlékún tí wọ́n ṣe rìwáyà rẹ̀ láti ọ̀dọ̀ àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam níbi ìsàfọmọ ọlọ́run àti ìrántí ọlọ́run nínú tẹ́lbíyà tí wọ́n ń ṣe so àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní almustahabu ikhtisaru ala tẹ́lbíyà ti rasulillah sallallahu alayhi wa sallam èyí tá a fẹ́ jù ó ní ká dúró lórí tẹ́lbíà nabi sallallahu alayhi wa sallam eléyìí ni ọ̀rọ̀ imam malik àti imam shafi wípé n tó dáa jù ó ní ká dúró lórí tẹ́lbíà nabi sallallahu alayhi wa sallam torí tá a bá sahaba wọn sàlékún àwa fi ilẹ̀ ó ń kálukú náà máa sàlékún àlékún tẹ́lómi subhanallah etí ò ní ṣe torí pé láti ilé làwọn àfáà kan tó ti gbowó lọ́wọ́ ẹ̀tọ́ ọkọ̀ fún pẹ̀rù tẹ́lbíà tó mọ̀ sí ni so tẹ́lbíà ìtọ́ bá sì ń ṣe o lọ ájì kọ padà wakọ ọmọdòlówó àtàwọn àwọn àǹfààní oríṣiríṣi láti ara tẹ́lbíà ni wọ́n ti máa wọ́n ti máa ṣe fún so n tó dáa jù náà ní ká dúró lórí èyí tí ànábi sallallahu alayhi wa sallam so nídàkejì sunna ń bẹ́ẹ̀ o ní ká gbóhùn sókè dáadáa tí a máa ń ṣe tẹlbíyà fún àwọn ọkùnrin torí pé anas ibn malik ó ní sọ́lá nàbíyù sallallahu alayhi wa sallam bil madina zuhura arba'in nígbà tí anabi sallam fẹ́ lọ ṣe hajj nígbà òkèrún azur ní madina tán ní raka mẹ́rin nígbà wàá dé zulu iléfa wàlásra bí zulu iléfa rakatain nígbà òkèrún as ní zulu iléfa níbi tí ó ti gbé haram ó kí raka méjì torí pé wọ́n ti di ẹni tó ń rìnrìn àjò wọ́sẹ̀bíìtuhùn yasrahuna bihima jami'a mo gbọ́ tí wọ́n ń kígbe pẹ̀lú tẹ́lbíà gbogbo wọn pátá torí pé anas tó ń fún wa níròyìn ọmọdé lòun wà gbà náà so olóhùn gbọ́ tí wọ́n gbóhùn sókè láti máa ṣe tẹ́lbíà so eléyìí fi hàn pé wọ́n máa ń gbóhùn sókè dáadáa ni láti máa ṣe tẹ́lbíà náà bákan náà ibn abi shayba ọmọ mu mú ẹgbà ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ al-mutallab ibn abdullah qa oni kana ashabu rasulillahi sallallahu alaihi wasallam yarfa'una aswatahum bitalbiya àwọn sahabi anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń gbóhùn wọn sókè láti ma ṣe labbaik allahumma labbaik hatta tubaha aswatahum títí tí ohùn wọn sì máa fi ń ha níbi tán gbóhùn sókè láti ma ṣe lọ. Ah, ibn hajar ní àdìsí ni tó wà sọ̀hí eléyìí ló fàtọ́ pé àwọn àfa àwọn olùmọ̀ ẹnu wọn kò wípé súnà níbi tí obìnrin allah tarfa àsàwùtáhà kọ́mọ́ gbohùn rẹ̀ sókè wà ìnàmà àléhà àǹtúsmì ànáfsàhà yọ́ mọ̀ fún rẹ̀ gbọ́ni èdè pé yọ́ máa ṣe gbẹ́gbẹ́ oní ọmọ gbọ́n tí ń ṣe ẹlòmí ò ní gbọ́ so eléyìí ni tẹ́lbí àtòbìnrin ṣùgbọ́n tọkùnrin wọ́n máa gbóhùn sókè ni masala ẹlẹ́ẹ̀kẹta ń bí ó ní ìgbà wo ni ẹni ọ̀fẹ́ ṣe hajj àbí umra tí ó bẹ̀rẹ̀ sí ṣe tẹ́lbíyà náà hadith abdullahi ibn umar ó ní kánà ìdàstawat bihi rọ̀hìlẹ́tuhu kọ̀ inda masjid fil hulaifa ahalla ìpè lẹ́yìn ìgbà tí a nàbsà sẹ́lẹ̀m tí ó ṣe gbogbo tí ó ṣe tán ní dholhuleifa tó wà lórí nǹkan ọ̀gbun rẹ̀ tó ti wà tó ti dúó déédéé kó ń rìnrìn àjò ìgbà náà ló bẹ̀rẹ̀ tẹlbíà ṣùgbọ́n àdìsí mi wà tó sọ àtòdìje lé ó ní àdìfi jábìr ó ní anabsa sẹ́lẹ̀m ó bẹ̀rẹ̀ sí ṣe tẹlbíà ní dholhuleifa nígbà tí ó dúró lórí nǹkan ọ̀sìn rẹ̀ àdìfí mi wá pé anabisa asalam bẹ̀rẹ̀ tẹ́lbíyà rẹ̀ ní abẹ́ igi kan lẹ́bàá dhulhuleifa àdìfí mi wá pé anabisa asalam bẹ̀rẹ̀ tẹ́lbíyà rẹ̀ ní láàrin desert lẹ́yìn gbà tí bá kú ní dhulhuleifa tán so àárín kan wà tí ò sílé tí ò sígi tí ò sí nǹkan ó dàbí desert ibẹ̀ ni anabisa asalam ó ti bẹ̀rẹ̀ tẹ́lbíà débi pé àwọn míì wọ́n máa ń ṣe ní ọ̀ràn yẹn lẹ́yìn tí ọba ṣiṣẹ́ hajj lórí ó dìgbà tó bá déédéé desert yẹn ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ tẹ́lbíà débi pé wọ́n ti ẹ̀sà àmì sí torí pé kìí ṣe desert mọ́ bákan náà àdífi ah, tó wá láti ọ̀dọ̀ anas ibn malik abin abdullahi ibn abbas olówá se ìfọwẹ́wẹ́ masala yìí ó ní sa'id ibn jubair léyìí tó jẹ́ ọmọ kéwu abdullahi ibn abbas olóńbi abdullahi ibn abbas léèrè pé yá abel abbas ìwọ baba abbas ajibtu liktilafi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam fi ihilali rasulillah xiina awjaba ó ní mò ń se mà nípa ìyapa ẹnu tí ń bẹ lọ́dọ̀ sàábì anabi sallallahu alayhi wa sallam nípa ìgbà gan ni anabi sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ tẹ́lbíà wípé èèmà fún un torí pé hajj ẹ̀yọ̀ náà ni anabi sallam ṣe kò ṣe méjì pé mẹ́ta tábà tiẹ̀ ní bọ́yá ọ yàtọ̀ síra wọn abdullahi ibn abbas ló wá dá lóhùn pé inni alamu nasi bi dhalik èmi lẹ́ni tó mọ ntí ó ṣẹlẹ̀ jù nínú gbogbo àwọn èèyàn ntí ó ṣẹlẹ̀ nígbà ó ní hajj anabi sallam ṣẹlẹ̀ ọ̀kan ni nígbà tí anabi sallam tó wẹ̀ tán tó kírun rákà méjì tán lórí ìjókòó rẹ̀ lẹ́yìn irun tó kírun ó ti dàníyàn hajj awùjàbà ẹni pé ó ti ṣe hajj ní ọ̀ràn ìyànlẹ́ rẹ̀ lórí ó sì ṣe labbaik allahumma labbaik láti ṣe hajj ńgbà náà ó láwọn tó gbọ́ ipe anabisa asẹ́lá ń ṣe tẹ́líbíyà ń bẹ̀rùn ìròyìn pé anabi ṣe lórí ìjókòó nígbà tó parí rákà méjì ni wọ́n ròyìn lẹ́yìn náà nígbà tó gorí nǹkan ọ̀gbun ẹ̀ tán ó tún ṣe tẹ́lbíà àwọn tó ń gbọ́ tó ń ṣe tẹ́lbíà lórí nǹkan ọ̀gbun rẹ̀ ń táwọn ròyìn tiwọn nù lẹ́yìn náà nígbà tí anabi sàlám dé àárín gbùngbùn desert yẹn ó tún gbóhùn sókè láti ṣe tẹ́lbíà àwọn tí wọ́n gbọ́ ohun táwọn náà ròyìn nù ṣùgbọ́n tẹ́lbíà anabi sàlám láti fi dàníyàn iṣẹ́ hajj lẹ́yìn ìgbà tó parí irun rákà méjì tán ló so níbi àwọn afáàní èyí tó dáa jù ọ̀nì nígbà téèyàn bá wẹ̀ tó kírun rákà méjì pẹ̀lú ìwẹ̀ yẹn ìgbà náà ni ó bẹ̀rẹ̀ ta ìhìláàlì yẹn so torí pé anabisa asalam àwọn èrò pọ̀ lásìkò náà torí pé hajj tí anabisa asalam hajjatul wada ó ní èyí tí rò pọ̀ ní hajj tí wọ́n ṣe lásìkò anabi sàn so àwọn èèyàn sì ń wá pẹ̀lú ẹsẹ̀ ẹlòmíín wá pẹ̀lú nǹkan ọ̀gbìn ó ń kálukú sáà ń gbìyànjú àti lọ ni so ẹni ọgbọ́n tí anabi sàn sálàm ṣe tẹ́lbíyà lórí ìjókòó ń ti ẹnu continuously láti máa ṣe bí nǹkan míì bá ti wá di lọ́wọ́ tó bá ti parí tó di lọ́wọ́ nǹkan yóò tún kọ́ntínú àti máa ṣe tẹ́lbíyà yẹn ni so ìdínú tí abdullahi ibn umar tó fi ní gbogbo ẹni tó bá ní anabisa asalam ṣe tẹ́lbíyà rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ ní desert yẹn ni ó parọ́ mọ́ anabi ni torí pé anabisa asalam ó ṣe síwájú yẹn so àwa lè sọ pé ká ṣe lọ́rùn yẹn láwọn èèyàn lórí wípé ó dìgbà tán bá dé ibi zeda àti nǹkan tó nǹkan tó bẹ̀rẹ̀ rẹ̀ mo rò pé a gbọ́ eléyìí naam masala ẹlẹ́kẹrin ó ní ìgbà oní ọ̀dàkẹ́ tẹ́lbíyà tó ń ṣe labbaik allahumma labbaik nígbà oní ọ̀dàkẹ́ apá kan nú àwọn afa wọn ni ẹni tó bá ń ṣe umrọ yọ ọ̀dàkẹ́ ní nígbà tí ó bá fọwọ́ kan rukunu hajarul aswad so ibẹ̀ yẹn náà ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ umrah so a jẹ́ pé ó fi tẹ́lbíyà lẹ̀ àwọn ní àwọn míì ní tó bá ti wọ tẹ́rítírì haram torí pé haram yẹn ó pọ̀ ogun gbogbo àràfá àti musdalifa mínà gbogbo ẹ̀ haram lẹ̀ so tí èèyàn bá ti wá tẹ́rítírì ẹ̀ ibẹ̀ ni ó ti dákẹ́ àwọn afá mi ní tí ó bá ṣe haram yẹn láti mí court yóò fi tẹ́lbíà rẹ̀ lẹ̀ nígbà tó bá wọnú tẹ́rítírì haram ṣùgbọ́n tí ó bá ṣe tẹ́lbíà tiẹ̀ nígbà tó ń gbé tó ń gbé àárín haram àárín mí court sorry tó yẹ pé òun ó lọ sí mí court tó bá súnmọ́ ni ó ti lọ sí eléyìí kò ní fi tiẹ̀ lẹ̀ àgbà tí ń bá ń wo káàbà lọ́ọ̀kan. No, ni ó tó fi tẹ́lbíyà rẹ̀ lẹ̀ abdullahi ibn abbas ó ní anabisalaam sallam yomsik ali tẹ́lbíyà a máa fi tẹ́lbíyà rẹ̀ lẹ̀ filcumrọ nígbà tó bá ń se umrọ ìdá stẹlẹmẹl hajar nígbà tó bá fọwọ́ kan hajarul aswad torí pé iṣẹ́ tí wọ́n kọ́kọ́ sí náà ni kó fọwọ́ kan hajarul aswad yẹn kó tó wá bẹ̀rẹ̀ sí tawaf. bákanáà hadith wá látọ̀dọ̀ amru ibn shu'aib látọ̀dọ̀ bàbẹ́ òun náà gbà wá látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ pé anabisa sallam ṣe umra mẹ́ta lójú ayé ẹ̀ gbogbo ẹ̀ pátá nínú oṣù zilqaada ló ṣe kò sì ní fi tẹ́lbíà lẹ̀ àgbà bá fọwọ́ kan hajarul aswad so eléyìí fi hàn pé ìgbà tí ẹni tó ń ṣiṣẹ́ hajj àti àmì ẹni tó ń ṣe umra tí ó fi tẹ́lbíyà lẹ̀ nígbà tó bá fọwọ́ kan hajarul aswad wọ́n ní ìdí ni pé ó ní ṣílù kékeré torí pé ó ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ and then tẹ́lbíyà ìjẹ́pẹ̀ lásán nù so nígbà tó ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ tó jẹ́ pé ọ̀hún ìgbà náà ni ó fi tẹ́lbíyà náà lẹ̀ so lẹ́yìn ìgbà tí ó bá ṣe tawaf tán tó kíraka méjì níbi maqama ibrahim tó lọ sí sáàyè àti sọfà àti mọrọwà so lẹ́yìn ìgbà ọba gẹrun tán kò sí tẹlbíà kankan mọ́ òun ti parí umra àti tiẹ̀ nìyẹn bákan náà ẹni tó lọ ṣiṣẹ́ hajj tó bá yẹ òun ṣe hajj nìkan ni nígbà tó bá ṣe tọ́wáfù alqudum tán òun kọ́ntínú àti máa ṣe tẹ́lbíà rẹ̀ kò ní fílẹ̀ àfi ọjọ́ tí ó lọ sọ̀kò alákọ̀ọ́kọ́ so ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ fi tẹ́lbíyà ṣiṣẹ́ ilẹ̀ ṣùgbọ́n tó ṣe umra papọ̀ mọ́ hajj yóò fi tẹ́lbíyà ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe umra ẹ̀ yóò bọ́ sọ́lẹ̀ yóò wẹ̀ wọlé so lóòjọ́ eight of the hijjah ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wà á mọ ìhìrámù hajj yẹ so ìbẹ̀rẹ̀ ni ó tún ti bẹ̀rẹ̀ tẹ́lbíyà ṣiṣe wà ní filẹ̀ àti òfin tenth of uh, dhulhijja ní ó tó filẹ̀ mo rò pé eléyìí náà yé uh, ọ̀rọ̀ ní kúkúrú lórí hadith yìí ni hadith tó wà níwájú ni hadith abu huraira قال قال النبي صلى الله عليه وسلم لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة إلا ومعها حرمة وفي لفظ للبخاري أن, أن تسافر مسيرة يوم وليلة إلا مع ذي محرم حديثي أدلوري ṣíṣe májẹ̀mú fún obìnrin tí ó ṣiṣẹ́ hajj ipe ó láti ní maharamu ẹ̀ lọ ṣiṣẹ́ hajj àdìsí wọ́n gbà láti ọ̀dọ̀ abdullahi ah, ọ̀dọ̀ abu huraira oni anabisa asalam ó sọ pé láyà hindu lè mọ́ àti tó minú bí láyé wà lè omi láàkẹ́ kò tọ́ sí obìnrin tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a ń tù sọ àfihàn mọ̀ sí ìrọ̀tà yẹ́wò mí wà lè là kó rìnrìn àjò tó yẹ pé ìrìn àjò yẹn yóò tó ìrìn àjò ọjọ́ kan ẹni pé ọ̀sán kan òru kan ilá wà máa ha hurma àyàfi kọ́ yẹ pé mahram ó wà ní ó wà pẹ̀lú ẹ̀ ní lafzi bukhari an tusafira masirata yawmin wa layla kí ó ṣe ìrìn àjò ìrìn ọjọ́ kan ẹni pé òru àti ọ̀sán illa ma'adhi mahram àyàfi kó wà pẹ̀lú mahram rẹ̀ ìtumọ̀ rẹ̀ kan ni so hadithi yìí lálàkọ̀kọ́ hadithi ibn abbas oni sami'tu nabiya sallallahu alayhi wa sallam yakhtubu wa yaqul mo gbọ́ tí anabi sallam tó ń se khutba tó ń sọ pé la yaqluwanna rajulu bi imra'atin illa wa ma'aha du mahrami kí ọkùnrin kan kó má se dáwà pẹ̀lú obìnrin tí kìí se ìyàwó ẹ̀ àyàfi kọ́ pé obìnrin yẹn wà pẹ̀lú du mahram ẹni tí ò lè fẹ́ ẹ̀ obìnrin tó lè fẹ́ o gbọ́dọ̀ dáwà pẹ̀lú ẹ̀ láyé kan tẹ́nìkan ò rí yín àfikọ́ pé ó wà pẹ̀lú ẹni tí ò lè fẹ́ wàlá tó sáfìrò mùràtín ilà máàbí máàrọ̀mì bẹ́ẹ̀ ni obìnrin ò ní rìnrìn àjò àyàfi wà pẹ̀lú ẹni tí ò lè fẹ́ fọ́kọ́ làrọ̀ lọ́rọ́kùnrin kan bá sọ pé yá rọ̀súlọ́lá ìwọ òjíṣẹ́ ọlọ́run inna mra'ati kharajat hajatan ìyàwó mi ti jáde láti lọ ṣiṣẹ́ hajj wa inni tutibtu fi ghazwati kaza wa kaza wọ́n sì korúkọ mi nínú àwọn tí ó lọ sí ogun eh, lágbájá àti làkàṣègbè lànà ìbísà sálà bá sọ fún pé intalik fahuj ma'amrata fi jihad ilẹ̀ lọ sí hajj pẹ̀lú ìyàwó rẹ̀ so ìdínú tó fi jẹ́ pé àwọn afá ní afá ò ní umdatul ahkam hadisi gan ni ò bá mú wa instead hadisi tí ó mú wa ìdí ni pé méjèèjì eléyìí náà wà nù bukhari àti muslim àdá iṣẹ́ tó ń ṣe ni pé àwọn hadisi muttafaqun alayhi nídàgẹ́jì hadisi eléyìí kò dárúkọ àsìkò tóbìnrin lè lè lè travel tí ó fi wà pẹ̀lú mahram ẹlẹ́ẹ̀kejì ó dá lérí iṣẹ́ hajj òun sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ hajj torí ìròyìn arákùnrin tó ní ìyàwó òun ó jáde lọ ṣiṣẹ́ hajj bákan imam buhari òun náà mú wá ní báàbù hajj nisa hajj obìnrin so ala ọlọ́run mọ tí àfa agbalẹ̀rò pẹ̀lú múmú àdìsí wọn èkejì ni pé ọ̀rọ̀ tó sọ pé masirọ̀ ti yẹ́wó mi nù wálé ìlà ìrìn àjò ọjọ́ kan òru àti ọ̀sán kò nítumọ̀ láàmà fún mùlá kò nítumọ̀ kí ni ìdí tí ò fi nítumọ̀ ni pé nínú àwọn àdífì yẹn omi wá ní ìrìn àjò ọjọ́ kan omi wá ní òru kan omi wa ní ìjọ méjì omi wa ní ìjọ mẹ́ta omi wa ní fọwọ́kọ̀ thalathati ayyam ìrìn àjò tí ó ju ìjọ mẹ́ta lọ so tá a bá wá sọ pé ìrìn àjò tí ó ju ìjọ mẹ́ta lọ a jẹ́ pé tọ́ba tí ó bá rin ìrìn àjò ọjọ́ mẹ́ta kò burú ó lè lọ láìsí dhu mahramin tọ́ba tí e wàá sọ̀rọ̀ kọ̀tọ́ kó rìnrìn àjò ọjọ́ mẹ́ta ìdí tí ó bá rìnrìn àjò ọjọ́ méjì kò sáburú tá a bá ní ìrìn àjò ọ̀sán kan òru kan a jẹ́ pé tí wọ́n bá rí ìrìn àjò ọ̀sán nìkan kò sábúrú ó lè lọ láìsí bahram so ìdí inú tó fi jẹ́ pé kò nítumọ̀ ìdí tí òfin nítumọ̀ ni pé ìkìtìláàfi alfaad wọ́n ní ìkìtìláàfi àwọn oníbèèrè ni anabisa sallam èèyàn méjì lè béèrè nǹkan kan ìkan kan, kan tọ́ pé ìdáhùn tí ó fún alákọ̀ọ́kọ́ ó lè yàtọ̀ sí tẹ́lẹ̀ kejì torí pé ta lẹni tó ṣe béèrè tí afa sọ́rájọba bí mílẹ̀ rẹ̀ nǹkan sìn ní mímọ̀ tí mo mọ̀ wọ́n ó lè tó pé àlàyé tí ń bá ṣe fún wọn yàtọ̀ sí ẹlòmíì tí ń tiẹ̀ mọ̀ torí pé kí ni mo máa rú kí ni tí òye wọn lè gbé kí ni tí wọn lè understand kí ni àlékún tí mo tún lè fi ṣe fún wọn bẹt ẹlòmíì tí mi ò mọ mi ò mọ màá kàn dáhùn ọwọ́ béèrè tó béèrè so ìdí nu tí imam bayhaqi ó ní àwọn àdéhìfì yìí ẹlòmíì béèrè ní ìrìn àjò ọjọ́ mẹ́ta ànábì ní lára kò tọ́ ẹlòmíì béèrè ìrìn àjò ọjọ́ méjì ni ẹlòmíì sì béèrè ìrìn àjò ọjọ́ kan gbogbo wọn pátá wọ́n sọ pé anamsa asálà ní kò tọ́ so ń kálukú wa ròyìn ohun tó ṣe béèrè lọ́dọ̀ anamsa asálà ìdí mi tá a fi ní àsìkò níbí kò nítumọ̀ gbogbo tí ń bá ti ń jẹ́ ìrìn àjò obìnrin yẹn kò lè lọ àyàfi pẹ̀lú dhu mahrami so àwa ní gbàtọ́ yẹ pé kánò ó lè lọ lóòjọ́ kó dé lóòjọ́ a ó lè lọ kò sábúrú àà ìrìn àjò ni torí pé tán bá béèrè níbo ní lágbájá lọ ọmọ lọ kánú rìnrìn àjò so safar náà ni gbogbo tí bá ti wá jẹ safar bó ti wulẹ̀ ó kéré tó bó ti wulẹ̀ ó pọ̀ tó obìnrin ò lè lọ láìsí dhu mahrami torí pé hadith tó ní látú sáfìrù mọ́ra ilà máa dhi mahrami obìnrin ò rìnrìn àjò àyàfi pẹ̀lú ẹ̀ńtọ́ tó jẹ́ mahram rẹ̀ tí ò lè fẹ́ẹ́ bákan náà ṣé tóbìnrin bá fẹ́ ṣiṣẹ́ hajj àti lọ pẹ̀lú mahram yẹn májẹ̀mú wùjúbù hajj èyí ni pé nígbà tó bá rí mahram ìgbà yẹn ni hajj ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ ọ̀ràn àyàn lórí ẹ̀ àbí ṣẹ́rùtù síhà èyí pé tó bá yẹn lọ sí hajj láìsẹ̀ pẹ̀lú bí mahram kò ní hajj èwo ní ń bẹ̀ àwọn àfààní a tóbìnrin bá lọ sí hajj láìsí bí mahram tó bá ilé ṣiṣẹ́ hajj ẹ̀ déédéé ó ní hajj ẹ̀ ṣùgbọ́n ó dẹ́sẹ̀ torí pé ṣẹ́rtù lílọ hajj obìnrin ṣẹ́rtù wùjúb ni torí pé ọlọ́ni manistata'a ilayhi sabila so nínú sẹ̀bí ìlú obìn oníkó ní so eléyìí fi hàn pé tí obìnrin báyìí lè tí ó bá lọ sí hajj tó sì ní tí ó fi lọ tí ó lọ sí hajj torí pé kò sí ẹni tí ó tẹ̀lé lọ so tó báyìí lè kú ọlọ́run kò ní dalẹ́bi pé kò lọ sí hajj ṣùgbọ́n tóbìnrin bá lówó tó lọ sí hajj láìsí pẹ̀lú dùmáhàrọ̀ ó ní hajj mọ́dẹ́sẹ̀ so ọlọ́run ní bí rèé pé kí ló dé tọ̀ lọ sí hajj torí pé òun kọ̀ ò sí lẹ́ni kò sí nù almustapha ẹni tó lè lọ so ṣùgbọ́n tó bá yẹn wá lọ pẹ̀lú àìsí dùmáhàrọ̀ ó sì ṣe hajj ṣùgbọ́n ó so ìdájọ́ ilé nìyẹn tawa ni mahram ọ̀hún gẹ́gẹ́ bí ọkọ àbúrò àbọ̀kọ ẹ̀gbọ́n sí ó lè ṣe ó lè ṣìyàwó èèyàn lọ ná obìnrin ọkọ àbúrò rẹ̀ àbọ̀kọ ẹ̀gbọ́n ẹ̀ sí ó lè lọ eléyìí ò sí nínú ọdún àbí àbábúrú <laughs> ọkọ àbúrú ọkọ So lè sìnyàwó èèyàn lọ sí hajj eléyìn ò lè sìnyàwó èèyàn lọ sí hajj torí pé ó gan fúnra rẹ̀ ikú ni lọ́tọ̀ <laughs> ṣùgbọ́n àbúrú èèyàn àbúrú èèyàn bàbá èèyàn so àwọn ilé wọn lè sìn yẹn lọ sí hajj torí pé tí kì í bá ṣe pé ayé bàjẹ́ kò ní burú kódà èsù gan yóò tijú ọlọ́run kó tó ṣe kó tó kí bàbá tó súnmọ́ ọmọ ẹ̀ tí ẹ bá ṣe pé ìgbà tí ayé dojúrú bẹ́ẹ̀ náà ni àbúrò ní kò wá ní kò wá ní di ipò kí kò wá ní ẹ̀gbọ́n òun fẹ́ bá lò àbábùrò ń fẹ́ bá lò so àwọn eléyìí ni dhu mahram tí wọ́n lè sin obìnrin lọ àwọn afáàní ẹni tí ó sì yàn lọ sí hajj ó láti jẹ́ ẹni tí ó lọ́pọlọ ẹni tó sì ti di báyìlì torí pé tá a bá fún ọmọdé láti sin lọ kí ló ń mọ̀ a ní obìnrin fẹ́ jáde lọ bìkan ní kọ́ mọ eke kó sin lọ kò ti ra bisikíìtì fọmọ pé jókòó máa jẹ bisikíìtì kọ́ lọ bí tí ọ lọ so ó dìgbà tó yẹ kí ẹn tí ọlọ́pọlọ tó sì ti bàlágà torí pé èròǹgbà lórí mahram ni kò sọ obìnrin yẹn ẹlẹ́ẹ̀kẹta masala mi ni pé ṣé obìnrin lè lọ́nu ìjọ àwọn obìnrin wípé àwa rí àwọn obìnrin tán pọ̀ tí wọ́n lọ sí hajj a ní ọ̀dà kúkú bá àwọn eléyìí máa wà pẹ̀lú àwọn obìnrin yìí àwọn afáà míì wọn ni rárá kò lè lọ sí hajj pẹ̀lú ìjọ àwọn obìnrin torí pé àwọn obìnrin ń gan fúnra wọn àwọn náà ní di protection so olóbìnrin ó sì á lè protect obìnrin so àwọn afáà mi ní kò sí àbúrú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. ó fi hàn pé ńgbàtà níbìnrin ọ̀gbọ́dọ̀ lọ sí hajj àyàfi pẹ̀lú zu mahram ó fi hàn pé lílọ ní travel rẹ̀ máa lọ máa bọ̀ lórí nǹkan ilé ayé òun gan ló burú jù torí pé ẹ̀sìn lélẹ̀ a ní ọ̀gbọ̀dọ̀ láàfin tó bá jẹ́ mahram but lílọ máa bọ̀ rẹ̀ lórí nǹkan ilé ayé ńkọ́ òun gan ló burú jù torí pé àwọn obìnrin lónìí business tọkọ wọn ò lè ṣe gan làwọn ń ṣe àwọn obìnrin lọ sóníjà oníjà tọkùnrin ń bẹ̀rù àti lọ àwọn sì ń lọ ti wọn wọn lọ rọjà wá ní ìsìn wọn ti dé so wọn lọ sí kánò wọn lọ èkó kódà wọn lọ dubai àbí china allah mustaan so gbogbo orú àwọn nǹkan báyìí kì í ṣe ń tó tọ́ and then ó kun tí ìwà àbàjẹ́ tó fi ń pọ̀ sí lórílẹ̀ àbí láàrin àwọn èèyàn eléyìí ni ọ̀rọ̀ lórí hadithi hadithi tí tó àwọn àjò ni ti fídíà àfáwọn ní àsìkò sì ti fi àsìkò hàn wá so a dàdúró lórí eléyìí tó ń tàṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa níládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa assalamu wa rahmatulahi wa barakatuh wọ́n ní obìnrin lè lọ láàrin ìjọ àwọn obìnrin wọ́n ní tí ọ̀nà tí àlàáfíà bá ń bẹ lójú ọ̀nà tí ó sì nǹkan bẹ̀rù so obìnrin ó lè lọ láàrin ìjọ obìnrin ẹni ó sọ ilé òní imam malik àti imam shafi so ó dá kí a fi ọ̀rọ̀ fún ọlọ́rọ̀ torí pé tó bá fẹ́ lò ó ní sọ pé àfa muslim lọ sọ. So, هون إمام مالك من إمام شافعي الله أعلم نعم وعليكم السلام نعم نعم obìnrin ẹni tí ó wà nínú muharram ni ẹni tí ò lè fẹ́ kódà pé àwọn méjì ló kún lé ayé wọn à lè fẹ́ra wọn àwọn ni muharram ìdí tá a fi sọ tá a fi yọ àbúrò ọkọ wọn ni pé tọkọ bá kú ò lè fẹ́ ohun tá a fi yọ ọkọ ẹ̀gbọ́n ọba ọkọ àbúrò òun náà lè fẹ́ òǹtàn eh, tí ẹ̀gbọ́n rẹ̀ bá kú tó bá kọ ẹ̀gbọ́n àbí tó bá ti ẹ̀wà sáláìsì so muharram tí wọn ó ní time limit but muharram al-abad èyí tó yẹ pé láíláí kó tẹ̀ jẹ́ báwọn méjì ló kú lé ayé wọn ò lè fẹ́ra wọn àwọn ní kíni ó ní àwọn ìran tí ọlọ́wọ́ bá kà ní suratul nisa hurrimat alaykum ummahatukum wa banatukum wa banatul akhi wa banatul ukhti àwọn ìjọ bíi mẹ́jọ tí ọlọ́run kà àwọn yẹn ni àwọn ni muharram náà umra náà. náà. papọ̀ tó ìgbà kan parí iṣẹ́ hajj ọjọ́ tó pọ̀ ọ̀yà òkú twenty days ló ń lò ó padà wá lóòótọ́ ṣé ó ní ẹ̀kọ́ kan láti ṣe lóra rẹ̀ àbí lóra rẹ̀ ló ti ṣe lóra rẹ̀ ló ti ṣe ni pé nígbà tí a bẹ̀rẹ̀ báàbí a sọ̀rọ̀ lórí ìdájọ́ umra àti hajj àwọn afa wọn lọ lórí pé umra àti hajj ó ní ọ̀ràn yẹn kì í ṣe pé hajj nìkan so ẹni tó bá sì ti ṣe umra lẹ́ẹ̀kan àbí ó ṣe hajj lẹ́ẹ̀kan so wujub ó ti kúrò lórí ẹ gbogbo etí ọba ṣe lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà téèyàn kírun ọ̀ràn yẹn ti tún yan náfìlà so automatically ẹni ó ṣe umra ní àkọ́kọ́ ń jọ ayé ẹ̀ tó sì tún ṣiṣẹ́ hajj lásìkò kan náà so nígbà tí wọ́n bá ń jókòó láti máa gbèrò pé àwọn wàlé kò sí aburú ó lè ṣe umra mi gẹ́gẹ́ bí náfìlà but ibi tí mushkila wà ní pé iṣẹ́ hajj ẹ̀ tó ṣe àrùn ní tí ó fi dé lórí tí ó fi pé ó ní tawaf alwada kò sì ní sèyàn àfìgbà tí ọba múra àti máa lọ tí ó kú olù so which means lóòótọ́ lóòótọ́ tó bá ilé kú olù láìsẹ̀ tawaf alwada kò sì tó mú hajj ṣùgbọ́n anẹ́bísà sálà ń pàṣẹ kọjá pé ìgbẹ̀yìn sẹ́yìn tẹ́ẹ̀sẹ̀ ní mọ́kà kọjá tawaf alwada so kò sì tí ì ṣe kó tó wá ṣe umra mi so ìdínú tó fi ń wò pé lóòótọ́ lóòótọ́ tẹ́yàn bá ronú bí ilé ayé ṣe fẹ̀ sí ẹlòmíì wá láti ọ̀nà tó jìn ó lè jẹ́ pé owó tó fi wà ọdún mélòó ló fi ló fi kó jọ so kò sáburú fúnra àwọn báyẹn láti ṣe umra náfìlà torí pé àyè ń bẹ fún wọn láti ṣe ṣùgbẹ́ni tó ń gbé bíi maka eléyìí lẹ́yìn ìgbà tó bá ṣe pọ̀wá fòwọ̀dá rẹ̀ tán so òun náà lè mọ́ ṣe náfìlà rẹ̀ torí pé umra gbogbo àsìkò pátá lè yẹn lè ṣe kò sí àsìkò pé àsìkò báyìí ni àsìkò umra gbogbo àsìkò pátá àsìkò umra ni lọ́wọ́ àlẹ́ ẹ̀tọ́ ẹ jẹ́ kí káwá ní ẹni wọ́kọ́ àfáà tí wọ́kọ́ kọ́ rírì náà náà alexander. ọ̀rọ̀ obìnrin tá a fẹ́ lọ pé ti pé àgbóyè ẹ̀sìn ni ó wà bẹ́ẹ̀ ní àkàrà wa nísìnyí wá ní business woman ni wọ́n ń travel to the town sí nísìnyí tí ìrẹsì wa gbọ́ pé ní ìgbà kí ṣe pé torí ẹ̀sìn ni àti pé business ẹ̀sìn ni ìfẹ́ àkọ́kọ́ báwo ni ẹ̀sìn fẹ́ ṣàlàyé pẹ̀lú irú àsìkò tá a wà yìí láti fi jẹ́ kó wọ́n fi kí o ní ìwòkó dání ẹ̀sìn tí ó sì ní kó fa wàhálà gbọ́dọ̀ pé ní wàhálà gbọ́dọ̀ wà pẹ̀lú ní à ọtí bí bẹ́ẹ̀ ni náà wẹ́n alákùnlé àgbogbo nǹkan pátá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò síbi tí islam ti ní ká fi agbára mú nǹkan pàápàá jùlọ tó jẹ́ bíi muhammadu láàrin ọkọ àtìyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni so obìnrin ẹ̀wọ̀n àṣẹ lọ́lẹ̀ kan náà anamsa asala ni a dá wọn láti bi ìhà eegun ìhà ni. Ha, so téèyàn bá ní èèyàn máa máa máa nà á lẹ́ẹ̀kan náà yóò kàn so kódà kọ́mọ́jú obìnrin anybody náà tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ láti ṣe pẹ̀lú pẹ̀lẹ́ so èèyàn ó try ni láti máa sọ fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ tí ó bá tiẹ̀ wá ṣe pé ó fẹ́ rìnrìn àjò náà téèyàn sì ní time téèyàn ò níbi iṣẹ́ tó le tó le lọ lásìkò yẹn tó bá gba ọkọ̀ ẹ̀ gbọ́ o le pe wọ́n sinmi jẹ́ kí ọrọ lọ tabi tàbí bá gbé jẹ́ kí n sìn ọ́ lọ kájọ lọ ọ̀rọ̀jà kò sábúrú nù ẹ̀ díẹ̀ tɔmɔ díẹ̀ bóyá tọmọ bá ti tún wọ àárín tọmọ dàgbà tán jẹ́ kọ́mọ so deɛ deɛ deɛ better so kíní ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni process and then uh, diplomat ló tún ló tún need Allahu alam ẹ̀ kí wàá lè kí sẹ́lẹ̀ ọ̀yẹ́ àkùn. wọn ìbéèrè yìí ìkẹyìn àlàyé ń bọ̀ wá lórí ẹ̀ torí pé a wà sí sífà àjìyàn gan láti bẹ̀rẹ̀ títí dé òpin ní àlàyé láì máa mú àwọn àdísì tí ó máa dàìváàtì wá wá títẹ̀lé súnà àwọn sàhábà àkọ́kọ́ ni pé arin tí anabi sàn sẹ́lẹ̀m ṣe and then ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn sàábé tí wọ́n ṣe àlékún anabisa asalam kò di wọn lọ bet báwo la ṣe lè mọ dọ́bìt lórí àlékún yẹn torí pé àlékún tiwọn ẹni ó gbà wọn ní ẹyìn àfẹnà wà dhikr ẹyìn àti ìrántí ọlọ́run tí a bá fi ilẹ̀ fẹ́ lòmíì láti máa ṣàlékún pápá jùlọ àwọn tí wọn ò ní ìmọ̀ sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n mú nǹkan mi wọ̀ àdéhìn táwọn afa sọ pé wọn ò sọ pé kéèyàn ọmọ sí àlékún ọ̀hún wọn ní al-afdol èyí tó dáa jù oníkalu ti anabi sallallahu alayhi wa sallam nígbà ẹni ọgbà àdìsí wọn ní anabi ọ̀yẹ̀ lórí èyí tó ń ṣe yẹn gangan so tí ẹ bá dúró lórí títí anabi sallallahu alayhi wa sallam èwo ló dáa jù tí anabi ló dáa jù so tá a bá fẹ́ tiẹ̀ wá mú láàrin tánàbí ṣe àti tí sàhábí ṣe tá a bá ní kásẹ̀lẹ́tì nínú méjèèjì so ti anabisa asalam la máa mú ṣùgbọ́n kankan wá wà tí kò wá láti ọ̀dọ̀ anabisa asalam táwọn sàábì anabisa asalam tí wọ́n tí wọ́n ṣe so tí a bá ṣe alẹ́ rí torí pé anabisa asalam pa wá láṣẹ láti tẹ̀lé àwọn sàhábà rẹ̀ allah wa alaykum salaam. gbé tàbí ìfẹ́ ọkọ̀ ayọ̀ àti ẹni tó tẹ̀lé torí pé ìyàwó rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ wala ala kulli hal tó ń ti bẹ́ẹ̀ náà kìí ṣe mahrami torí pé mo lọ pẹ̀lú ìyàwó mi kò mí ní kí n má ṣe ti má fẹ́ ṣe lẹ́ni ọba lẹ́ni tí ó ń bá ń ṣe iṣẹ́ rẹ̀ so àkọ́kọ́ ni pé kìí ṣe pẹ̀lú mahram ṣùgbọ́n ó ṣe sọ́ọ́kì torí pé arákùnrin yẹn ń bẹ pẹ̀lú ìyàwó ẹ̀ so but kì í ṣe mahram náà kọ́kọ́. tani ọ̀nkù náà. àbúrò babenya, èèyàn babenya. so sẹ́rí ó ní ó gap limit for example ẹ̀yà àti bàbá yìí nìsín àìdá ọmọ bàbá ní àbí ọmọ shepik ní ọmọ tiwọn haram ní kẹ́yìn ọ̀fẹ́ ọmọ tí haram ní kẹ́yìn ọ̀fẹ́ yìí so níbi mahram lẹ́yìn sí ọmọ wọn ṣe ọ̀nà sáà ṣe bí wọ́n kù náà nìyẹn ọ̀nkù náà ni ọmọ bàbá ọ̀tọ́mọ ọmọ ìyá ni ẹ̀yìn bímọ àwọn náà bímọ ọmọ tí ọ̀nkù làwọn jẹ́ sọmọ yìí àbí ọ̀nkù lẹ́yìn náà jẹ́ sí ọmọ tí wọn ẹ̀ lè fẹ́ra wọn ẹ̀ lè fẹ́ ẹ̀ lè fọ́mọ àwọn náà sì lè fọ́mọ yìí so mahram nìyí ṣùgbọ́n àwọn ọmọ lè fẹ́ra wọn àwọn ọmọ àwọn lè fẹ́ra wọn ti wọn so àwọn èyí ṣe mahram ara wọn ṣe understand àwọn ọmọ yìí wọ́n ṣe mahram nam khal níbi ẹ̀yà amú ni ọ̀nkù khal yẹn ní ti obìnrin náà so náà wà nù mahram. Eh. bí ò tiẹ̀ sí. ọlẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ẹ́dì táwọn sọ ní pé kọ́lá ló mú wa kò mú àmúwa kò mú pé wà á máa nìkú ẹ̀ẹ́ so àwọn náà wà nù ló mahama bó tiẹ̀ jẹ́ pé kò mú wa ṣùgbọ́n tí tó ń ṣẹlẹ̀ ni pé ẹ̀ lè fẹ́ ọmọ yẹn so mahram lè jẹ́ fún náà wọ́n ní pé bí bàbá lè jẹ́ fún náà wọ́n fún. Hmm ẹ̀ńtẹ́ ń pè lámìrò àjìnrìn òun ń ṣiṣẹ́ ni so ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní iṣẹ́ tí wọ́n fún wọn ni kó mójútó àwọn alálẹ̀ àti àtọkùnrin àtọbìnrin tó bá ní problem and then tó hàn jù ní pé àwọn gangan wọn kúkú ṣiṣẹ́ wọn tó ń bo náà ti fẹ́ bá yín sọ obìnrin tẹ́ fi e pé bó ló ti fẹ́ bá yín sọ so kò mí ni pé ó ní post inú àwọn tí wọ́n ń lọ wípé àmírù làájì ni àbí àmírọ́tù làájì ni kò mí it's just as if ẹ mú obìnrin ẹ fi lé obìnrin míì ṣùgbọ́n ipò rẹ̀ nú àwọn alálàájì ò lè kò kò kò change anything ipò rẹ̀ nú àwọn alálàájì pé òun ni àmírù làájì kò change anything bí ìgbà tẹ mú ìyàwó pé ìwọ ọkùnrin yìí máa bá mójútó ìyàwó mi ṣé ni ó dáa ẹnì kí ọ̀dà tó aláwọ̀ àlẹ́. iṣẹ́ hajj anabisa asálẹ̀ mi kọ́ ló ṣe ń bẹ̀rẹ̀ náà ee ẹ̀mẹ́ta náà aláwọ̀ àlẹ́ wa aleykum salaam.

tí bá ní ìyàwó gbogbo ibi tí wọ́n bá sì lọ yóò tún béèrè pé mo lè lọ <laughs> mo ní gbogbo omi tí wọ́n bá lọ sẹ́ ọmọ ẹgbẹ̀rún pé gbogbo lẹ́ ń lọ àwọn obìnrin tó máa fi lé wọ́n tó mélòó wọ́n tó mélòó bí kẹfì ṣùgbọ́n tó bá wà nínú wọ́n lè eh, tó hundred ẹ̀dọ̀ bóòlù obìnrin ó sì wá mójú tó obìnrin twenty àbí hundred tí wọ́n mọ̀ nílò wọn àti bíbọ̀ wọn kò lè mọ̀ and it's a simple case torí pé a ti sọ pé kí obìnrin ó lọ ní àárín jama àwọn èèyàn tẹ́ráàrin àárín jama àwọn èèyàn tí wọ́n sọ yìí kì í ṣe gbogbo èèyàn for example nísìnyí mo níyàwó àwọn obìnrin míì tí mi ò mọ̀ rí àwọn náà lọ sí hajj wọ́n wà nígbà tí wọ́n pé ìyàwó mi ti wà láàrin wọn kò sí aburú mọ́ bá ń kọ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi alájọgbé àwọn ẹbí tá a bá rí àwọn obìnrin bíi márùn mẹ́fà tí wọ́n ń lọ ìpẹ́tọ̀ káṣíkáṣí ní àmínà nínú wọn ìpẹ́tọ̀ lágbájá gbogbo àwọn obìnrin o àárín ọwọ́ rẹ̀ náà wà so ẹni ó ní ẹni ó mọ̀yàn bígbà mo wọ̀dún ní ìsìn ń ṣe tó bá wù mí torí pé ẹnìkan ò mọ̀ mí ṣùgbọ́n tí n bá ní àwọn tó mọ̀ mí ń lù ń máa wo lọ́mọ wo lọ́mọ wo bí báyìí torí pé kí ẹni ó mọ̀ mí ó mọ̀ ni so tá a bá fi obìnrin sí àárín ẹni tí ọ̀mọ bí ó ti wá torí pé gbogbo obìnrin mélòó lẹ àdúgbò tó tiẹ̀ ti wá ń kẹ́fì ẹ̀ so láàrin àwọn obìnrin táwọn àǹfààní sọ àwọn obìnrin ẹbí rẹ̀ àwọn obìnrin ẹbí tán so ni ọ̀rọ̀ imam malik àti shafi pé tí obìnrin bá ń lọ láàrin ìjọ obìnrin so àwọn tán ni o kì í àwọn tí wọn ò mọ̀ allah ah, wa alẹ́. now, afọ, wa alaikum Ẹgbẹ́ òkè jẹ́ ọ̀pẹ̀ tí ìjọba ti ṣe àṣà aí, aí, pálí mọ́ pálí. Àwọn ìbéèrè pálí mọ́ pálí. Ìrìpá. Bí àwọn ọ̀ṣà àti ohun àṣẹ aí, orí káàkiri pẹ̀lú ohun tó jẹ́ ohun àìkọ̀ọ̀kan ọ̀hún gbàgbàgbà ọ̀hún gbé kalẹ̀. Ọ̀ṣà àṣẹ ìtọ́lọ́wọ́ ẹgbẹ́ wọn padà wá ní àgbóyé gbogbo àwọn fídíò lókè ẹgbẹ́ ìṣe ìṣe ìṣe ẹni ọba padà ṣe sólè fi gbá àtàkùn kọjá nù nílé ìrọ̀gbọ̀n náà. ẹnu ó depend torí pé ẹni ẹni tí ó lọ láì tí ò lọ níjọ àwọn oníjó náà òun náà lè padà wálé láì ṣe hajj ṣe understand so ẹni ó sì lọ láàrin àwọn oníjó ó lè lọ ó lè padà wálé pẹ̀lú ṣe hajj so lópin ìgbà téèyàn bá ti ṣe àwọn iṣẹ́ yẹn pẹ̀lú mà wípé àwọn iṣẹ́ tí ó jẹ́ ọ̀ràn yẹn kéèyàn ṣe tó bá ti ṣe ó ti dúró fún iṣẹ́ hajj islam ẹ̀ so gbogbo etí ọba tó wá ṣe lẹ́yìn náà náfìlà ni so ó lọ láàrin àwọn oníjó kò change anything lópin ìgbà tó bá ti ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n àwa lọ àìṣiṣẹ́ àwọn èèyàn ni èèyàn ìgbà ìmọ̀kànlẹ̀ yìí èèyàn wá ṣẹ̀ṣẹ̀ wá dà ní àti ṣe iṣẹ́ hajj mi. will be under, uh, understand نعم الله أعلم والسلام عليكم ورحمة الله